Lord, we thank you. Romanyo, àyàn ọ́. A gbé ọ̀gá fún orí ọ̀fẹ́. Àyàn ògo fún àánú ńlá rẹ̀ lórí ayé wa. Jésù gbọ́pẹ́. Jésù gbàyìn. Mo gbà lórí ayé àgbé ọ̀gá. Jésù gbọ́pẹ́ àyàn ògo fún tó ń ṣe ní ayé wa. We are here to thank you. We are here to worship you àwa yàn fúri ọ̀fẹ́ ìgbàlá rẹ̀ nínú ayé wa sí jésù ṣe jẹ́ ká tó gbọ́ lọ́wọ́ ọba tó gbà á lọ́wọ́ tó gbà á lọ́wọ́ òṣè ọba tó fi wá sílẹ̀ fún ìyà jẹ ẹ̀rẹ́ ká tó gbọ́ yìí ní olúwa gbogbo ènìyàn gbogbo let's worship him nínú wa mímọ́ rẹ̀ in the holiness of God we thank you. wọlá yín lógo biga, gbéga jésù ọlọ́run we are here to exalt we are here to worship you that you are our God you are our King you are our Jehovah wọn ni ọlọ́run wa we thank you o God let's thank him let's give that praise to him that honor to God. Let's give that praise to Him. Hosanna in the highest to God. Eka ká yìn fún orí ọ̀fẹ́, orí ọ̀fẹ́ tó pọ̀ lórí ayé wa, orí ọ̀fẹ́ rẹ̀ ṣẹ́ nínú ayé wa. Jésù mà ṣeun, Jésù mà ṣeun, ẹ ká dúpẹ́ ọ̀fẹ́ Ọlọ́run. Let's thank the Lord for the grace of God in our life. Ẹ ká dúpẹ́ fún àánú Ọlọ́run tá a rí gbà. Ẹ ká dúpẹ́ fún ìbùkún Ọlọ́run nínú ayé wa sẹ́. Pé Jésù ṣó. Agbanilágbà tó máa ṣó. Agbanilágbà tó ṣó. Ọlọ́run ìmọ́lẹ̀ ò ṣó. We exalt you, we magnify you. Ọlá gbéga. Ìwọ lọ́pẹ́ yẹ fún. Òun la fún gbogbo ìyìn, gbogbo ògo. Òun ni gbogbo ọpẹ́. Òun ni gbogbo ìyìn nínú ayé wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Pé Jésù ṣe o. Ẹ̀mí mímọ́ o ṣe. Ọlọ́run ìgbàlà o ṣe. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí mímọ́ yìí fún ohun tó ń ṣe. Fún ohun tó ti pinnu pé òun ó ṣe nínú ayé rẹ sẹ́. Let's thank him for oore ọ̀fẹ́. For owó àánú tá a rí gbà for who ògo àtẹwà rẹ̀ let's exalt him ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tó fi agbára fún wa ọba tó òjòjú tì wá ọba tó ìjà yíyọ̀ wá let's exalt him and magnify him ẹ ká gbéga káyìn ẹ ká fọpẹ́ fún olúwa nítorí olúwa ẹ ṣeun yìí nítorí àánú rẹ̀ dúró láéláé jésù ṣeun jésù àyàn jésù agbé ọ̀gá ìwọ lọ́pẹ́ yẹ lónìí bàbá ìwọ lọ́pẹ́ yẹ ẹ̀mí mọ́ olùgbà ló ṣeun exalt him magnify him dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ ẹ ká fẹ̀mí ìmoore lọ sí ọlọ́run show our grateful heart our thanksgiving heart to God to Almighty God for what he has determined to do fún ohun tó pinnu láti ṣe inú ayé rẹ àti ohun tó pinnu láti ṣe inú ọ̀nà rẹ gbogbo ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ wọ ọlọ́run ò ṣeun o fún ohun tó pinnu láti ṣe inú ilé mi fún ohun tó ṣe láti ṣe inú ọ̀nà mi fún ohun tó pinnu láti ṣe inú ayé ọmọ mi ẹ ká lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ pé mẹ́sáì ò ṣe o ọlọ́run ìgbàlà ò ṣe o akọ́dá ò ṣe o. jẹ́ agbára fún wa ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ thank the Lord for that grace of God towards your life towards your home towards your family nínú ẹbí rẹ nínú ayé ọmọ rẹ olówó ṣeun owó ẹ̀mọ́ ò ṣe wọ́n lágbára jùlọ ò ṣe jùlọ ò ṣe ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ we thank you. A yìn ọ́, a fi ọpẹ́ fún ọ, a fi ìyìn fún ọ. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́, fún oore ọ̀fẹ́ ìgbàlà, fún oore ọ̀fẹ́ àánú, fún oore ọ̀fẹ́ ògo. Jésù ṣé, Olùgbà ló ṣé o, Olùgbà ló ṣé o, Olùgbà ló ṣé o, ẹni wọn Ísírẹ́lì ò ṣe ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọba tó gbà á ẹkún ọba tó gbà á lọ́wọ́ òṣè we are here to thank you God we are here to worship you God we are here to exalt you God exalt him dúpẹ́ fún orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run tó wá orí orí ọ̀fẹ́ Ọlọ́run tó gbà ọ́ là orí ọ̀fẹ́ Ọlọ́run tó ṣínú ayé rẹ we thank you wọ́lá yìn wọ́lá gbéga wọ́n la fi gbogbo ọpẹ́ fún Jésù ṣí láàárọ̀ yìí lift your voice and worship him ẹ ká gbóhùn asókè ká yìn òun lọ́pẹ́ tọ́ sí òun gbogbo ìyẹn tọ́ sí olóni gbogbo ògo olóni gbogbo ọláńlá olóni gbogbo ìyìn Jésù ṣí we are here to thank you God Jésù mo yàn ọ́ Jésù mo fọpẹ́ fún ọ́ Jésù mo fi ìyìn fún ọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí jẹ́ kí ọpẹ́ rẹ pọ̀ níwájú rẹ̀ sẹ́ let your thanksgiving more than your request before him we worship you we honour you dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí o ṣé o o ṣé o o ṣé o dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ yìí alágbáyà olóní bàbá. ìwà lọ́kọ́yà olómi ọmọ. ìwà lọ́kọ́yà olómi ẹ̀mí mímọ́ o. atóbi jù oṣù ìwà lọ́pẹ́ tọ́ sí ìwà lọ́kọ́yà. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìwà lágbáyà olóní ọmọ ìwà lágbáyà olóní ẹ̀ mímí máa ń. Ator! lọ́pẹ́ yẹ o lórí bàbá. ìwà. dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Father, we thank you, we honor you. Jésù ṣé Father, we honor your name. Dúpẹ́ ìwọ ló Yeah. bàbá mi àgbà ọlọ́run tó pọ̀ ní pátágbára o óyá óyá dúpẹ́ lọ́wọ́ olódùmarè tó dá ọ sí tó pa ọmọ ọmọ tó jẹ́ kí ojú. lóye láti dá. isso jésù o ṣé o ṣé o ṣé bàbá o bàbá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lord we thank you we e, honour you we exalt you ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ká fẹ̀mí ìmorí ńlá hàn sí ọlọ́run ọba tó ṣe inú ayé wa ọba tó ṣàánú fún wa jésù o ṣé o jésù o ṣé o jésù o ṣé jésù o olùgbà ló ṣe ọba tí ń gbọ́ àdúrà ọba tí ń gbọ́ àdúrà wọn tiẹ̀ ọba tó fún wa lórí ọ̀fẹ́ ńlá but to ṣàánú fún ayé wa let's thank him let's glorify him let's bless the lord gbóhùn rẹ sókè kò yan ọlọ́run yìí ọlọ́run mo yàn ọ́ ọlọ́run mo gbé ọ̀gá ọlọ́run mo fọpẹ́ fọ́ mo yàn ọ́ láàárọ̀ mo yàn ọ́ jésù ṣó jésù ṣó jésù ṣó jésù ṣó gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwawa let's begin ask the lord to forgive every sin ẹ ká sọ fún ọlọ́run tabali gbogbo ẹ̀ṣẹ̀ inú ayé mi olúwa dáríjì let's ask the lord gbogbo ẹ̀ṣẹ̀ inú ọ̀nà mi gbogbo ẹ sọ fún jésù olúwa dáríjì in any areas of life that we have sinned against him ẹ ká sọ fún ọlọ́run ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí let's ask him olúwa dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo níwájú ìwọ ọlọ́run alààyè yẹ ká gbàdúrà in any areas of life that I have sinned against you láti gbogbo ọ̀nà tí mo dẹ́ṣẹ̀ sí ọ bàbá olúwa dáríjì mi ẹ pé jésù mi tẹwà sẹ́ orúkọ jésù orúkọ jésù báyìí gbogbo tá a ti ṣẹ̀ sí ọ ọlọ́run alààyè olúwa dáríjì ẹ pé jésù mi tẹwà call the name of Jesus wherever you are in any areas of life that we have sinned against the Lord ní gbogbo ọ̀nà èyí tá a ti ṣẹ̀ sí ọlọ́run nínú ìṣe tàbí nínú ìwà ẹ sọ fún Jésù Olúwa dáríjì Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí owó ẹ̀jẹ̀ Jésù ti ń pa ẹ̀ṣẹ̀ rẹ́ that wash away sin that purify heart èyí tí máa ń ya ọkàn sí mọ́ èyí tí máa ń tú ayé ẹni ṣe wọnú ayé mi wá torí mi ṣe lọ́wọ́ tó ọ̀nà mi ṣe lọ́wọ́ ẹ pe Jésù kí ẹ̀jẹ̀ Jésù kó tú ọ̀ṣẹ̀ Let the blood of Lamb purify you. Let the blood of Jesus purify your life. Kí ẹ̀jẹ̀ Jésù kó tó ọ ṣe. Ẹ sọ fún Ọlọ́run. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ tún mi ṣe lónìí. Let your blood wash me. Ẹ̀jẹ̀ Jésù kó tó ayé mi ṣe. Ẹ̀jẹ̀ Jésù kó tó ayé mi ṣe. Ní orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù kó tó ayé mi ṣe. Ìwọ ìjọ̀dá àgùntàn tó ayé mi ṣe. Olúwa fẹ̀jẹ̀ rẹ tún mi ṣe. Olúwa fẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí. Ask God to wash you olúwa fẹ̀jẹ̀rẹ̀ ayé mi somebody pray olúwa fẹ̀jẹ̀rẹ̀ wé ayé ọmọ mi ní orúkọ jésù olúwa fẹ̀jẹ̀rẹ̀ wẹ̀ mí ẹ pé orúkọ jésù sọ mí di mímọ́ sọ di ẹni ọ̀tọ̀ somebody pray that prayer pé kí olúwa kó sọ wá di mímọ́ pé kí ọlọ́run kó sọ wá di ẹni ọ̀tọ̀ fún fún iṣẹ́ rẹ̀ ní ọ̀nà wa gbogbo ní ìdáwọ́lé wa olúwa sọ mí di mímọ́ ẹ̀mí mọ́ wá sọ mí di ẹni ọ̀tọ̀ ẹ pé orúkọ jésù olúwa sọ di mímọ́ olúwa sọ mí dẹni ọ̀tọ̀ ẹ sọ fún ọlọ́run wọnú ọkàn mi wá wá tó ọkàn mi ṣe ẹ gbàdúrà di ọ̀tọ̀ wọnú ọkàn mi wá wá tó ọkàn mi ṣe ẹ sọ fún jésù bẹ́ẹ̀ pé kó wá wọlé wá o ní orúkọ jésù wa ṣe kó wá wọnú ọkàn kó wá jọba ayé wa ẹ pé orúkọ jésù ọ̀tọ̀ láàárọ̀ yìí fún iṣẹ́ rẹ fún ọ̀nà gbogbo nínú ayé mi ó yá màmá lánàá ó gbàdúrà olúwa sọ mí di mímọ́ olúwa sọ mí di ẹni ọ̀tọ̀ tú ayé mi ṣe ẹ pé orúkọ jésù tó rí mi ṣe tú ọ̀nà mi ṣe tú iṣẹ́ mi ṣe tú ayé mi ṣe ẹ pé orúkọ jésù màmá gbàdúrà pé olúwa kó tú ayé rẹ ṣe lónìí ẹ sọ fún jésù olúwa tú mi ṣe olúwa tú ọ̀nà mi ṣe olúwa tú ayé mi ṣe olúwa tú iṣẹ́ mi ṣe olúwa tó rí mi ṣe ẹ pé orúkọ ṣàtúnṣe inú ayé mi lónìí do great things in my life ṣàtúnṣe inú ayé mi lónìí ẹ sọ fún ọlọ́run pé kí ọlọ́run alààyè kó ṣàtúnṣe inú ilé rẹ olúwa ṣàtúnṣe inú ọ̀nà mi olúwa wá tú mi ṣe tú mi ṣe tú mi ṣe sọ mí dẹni tiẹ̀ ní orúkọ jésù wọnú ọkàn mi wá wá fi ọkàn mi ṣe gbogbo ọkàn mi ké pè my heart call unto you ayé mi ké pè ọ́ wá tú ayé mi ṣe ẹ sọ fún jésù wá tú orí mi ṣe ẹ pọ orúkọ jésù wá tú ayé ọmọ mi ṣe ẹ sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó wá torí rẹ ṣe ni pé kẹ́ni máa Ísírẹ́lì kó wá tó ayé rẹ ṣe olúwa wá torí mi ṣe olúwa wá tó ọ̀nà mi ṣe olúwa wá torí mi ṣe olúwa wá tó ọ̀nà mi ṣe olúwa wá torí mi ṣe olúwa wá tó ọ̀nà mi ṣe ẹ dàdúà pé olú ọlọ́run alààyè pé kó wá tó orí rẹ ṣe ọlọ́run torí mi ṣe lónìí o olúwa torí mi ṣe lónìí mo gborí mi tọ̀ wá ní orúkọ Jésù olúwa torí mi ṣe lónìí mo gbé ayé mi ìtọ̀ wá ẹ sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó wá torí rẹ ṣe olúwa wá torí mi ṣe olúwa wá torí mi ṣe olúwa wá torí mi ṣe olúwa wá torí mi ṣe ní orúkọ jésù olúwa wá táyé mi ṣe ẹ sọ fún ọlọ́run olúwa wá torí mi ṣe olúwa wá táyé mi ṣe olúwa wá torí mi ṣe olúwa wá táyé mi ṣe olúwa wá torí mi ṣe olúwa wá táyé mi ṣe olúwa wá torí mi ṣe olúwa wá táyé mi ṣe ẹ gbàládùá pé kí ọlọ́run kó wá torí rẹ ṣe olúwa tó rí mi ṣe olúwa tó rí mi ṣe olúwa tó rí mi ṣe tó ọ̀nà mi ṣe as of to begin to do it ohun táyé ti tọwọ́ bọ̀ mo tó ti bàjẹ́ whatever that been destroyed ohun tí ọ̀tá gbẹ́wọ́ tó ti gbẹ́sẹ̀ lé ọlọ́run ṣàtúnṣe inú ayé mi láàárọ̀ yìí ṣàtúnṣe inú ọkàn mi ṣàtúnṣe inú ayé mi ẹ sọ fún ọlọ́run olúwa ṣàtúnṣe inú ọkàn mi olúwa ṣàtúnṣe inú ayé mi ẹ pé jésù olúwa olúwa ṣàtúnṣe nínú ayé mi ẹ ké pe jésù olúwa ṣàtúnṣe nínú ọkàn mi ẹ̀mí máa wá ṣàtúnṣe nínú ọkàn mi ẹ̀mí máa wá mi ẹ pe jésù kristi násárẹ́tì pé kí ọlọ́run alààyè kó wá ṣàtúnṣe nínú ayé ẹ pé kó wá ṣàtúnṣe nínú ọkàn rẹ ní orúkọ jésù ó yá ó ẹ sọ dàdúà olúwa ṣàtúnṣe ọkàn mi olúwa ṣàtúnṣe mi ní orúkọ jésù olúwa ṣàtúnṣe mi ọkàn mi èké pè iye orúkọ ayé mi ń wojú rẹ lónìí ó yá ọyọ ọmọ ọlọ́run sọ fún jésù olúwa ṣàtúnṣe nu ayé mi olúwa ṣàtúnṣe nu ayé mi olúwa ṣàtúnṣe nu ayé mi olúwa ṣàtúnṣe nu ilé mi ní orúkọ jésù olúwa ṣàtúnṣe nu ọ̀nà mi ní orúkọ jésù olúwa ṣàtúnṣe nu ìdáwọ́lé mi ní orúkọ jésù ní orúkọ jésù ẹ sọ fún ọlọ́run ọlọ́run alààyè ṣàtúnṣe nu ayé mi ayé mi fẹ́ àtúnṣe Oya, oya, oya, oya, gbàdúrà. Amakukalaba. As the Lord begin to repair, as the Lord begin to renew, as the Lord begin to transform, Olúwa ṣàtúnṣe, mú ju ju ayé mi kúrò, take away darkness, take away the void in my life, Olúwa mú ju ju ayé mi kúrò, ẹ sọ fún Ọlọ́run, Olúwa mú ju ju ayé mi kúrò, ní orúkọ Jésù, ẹ mú ju ju ilé mi kúrò, ní orúkọ Jésù, ẹ mú ju ju ọ̀nà mi kúrò, ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run, pé kí Ọlọ́run alààyè kó mú ju ju ayé rẹ kúrò, ní orúkọ Jésù. olúwa ọlọ́run alààyè mú jújú ayé mi kó olùgbàlà mú jújú ayé mi kó olùgbàlà mú jújú ayé mi kó olùgbàlà mú jújú ayé mi kó ní orúkọ jésù olúwa mú jújú ayé mi kó ní orúkọ jésù olúwa mú jújú ayé mi kó ní orúkọ jésù olúwa mú jújú ayé mi kó amakapayaba ask to take the void of life to take it away olúwa mú jújú ayé mi kó ní orúkọ jésù olúwa mú jújú ayé mi kó masanto rimesente ropati masantia mako prendo sokori yaba mako ntori mẹkẹntelebo gborúkọ jésù olúwa mú jújú ayé mi kúrò ọlọ́run alààyè olúwa mú jújú ayé mi kúrò ní orúkọ jésù àndàyàmú ṣàtòyà ayélujáku ṣàkúraba ayélujáku tòlémẹsẹ gborúkọ jésù olúwa mú jújú ayé mi kúrò ní orúkọ jésù olúwa mú jújú ọ̀nà mi kúrò ní orúkọ jésù olùkọ́ tàtàtà yaba ròṣèké tẹlẹbọ olúwa mú jújú ayé mi kúrò gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wẹ porúkọ jésù call the name of jesus christ gbogbo tó ń dí mi lọ́wọ́ síbi gíga ayé mi whatever that is holding me that stands as hindrances to your place to your higher place in life síbi gíga to your place of fulfilment to that place of breakthrough gbogbo tó ń dí mi lọ́wọ́ síbi gíga ayé mi ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ palẹ̀ mọ́ ẹ gbiná sọnù ní orúkọ jésù ọmọ ọlọ́run sọ́dàdúà orúkọ jésù ni. Ah, yàyàyà ẹ sọ fún ọlọ́run gbogbo tó ń di ayé mi lọ́wọ́ síbi gíga ayé mi lónìí ní orúkọ jésù mo tó ń di iṣẹ́ mi lọ́wọ́ síbi gíga mi ní orúkọ jésù mo tó ń di ayé ọmọ mi lọ́wọ́ síbi gíga rẹ̀ ní orúkọ jésù mo tó ń di ilé mi lọ́wọ́ síbi gíga rẹ̀ lónìí ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa in the name of jesus ẹ sọ fún gbogbo tó ń di ọlọ́wọ́ síbi gíga yẹn o kó gbiná kó gbiná kó gbiná kó gbiná kó gbiná kó gbiná kó gbiná àmà kó pa kó pa kàtà àmàkó parúpà kékeré ẹ sọ fún ọlọ́run gbogbo tó dí mi lọ́wọ́ síbi gíga ayé mi gbogbo tó dí mi lọ́wọ́ síbi gíga ọ̀nà mi ní orúkọ jésù mo tó dí mi lọ́wọ́ síbi gíga mi ní orúkọ whatever thing that is holding you back gbogbo tó ń fà mí sẹ́yìn gbogbo tó ń já mi kulẹ̀ ní orúkọ jésù síbi gíga ayé mi síbi ìmúṣẹ ògo mi somebody place of fulfilment in life gbogbo tó wá ń di gbogbo tó ń jẹ́ bí ìdènà tàbí ìdíwọ́ ní ọ̀nà mi gbogbo ní orúkọ jésù ẹ sọ di àdúrà olúwa palẹ̀ rẹ̀ mọ́ lónìí olúwa palẹ̀ mọ́ ẹ lónìí olúwa palẹ̀ mọ́ ẹ lónìí gbogbo tó ń di àwọn èèyàn lọ́wọ́ síbi gíga wọn ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù olúwa rẹ̀ mọ́ bo tó ń di ayé mi lọ́wọ́ síbi gíga mi ó yẹ ọmọ ọlọ́run lánàá ó gbàdúrà ó dá kó débẹ̀ ni o ní orúkọ jésù ó dá kó débẹ̀ ni o ní orúkọ jésù ó dá kó tẹ̀ ọ́ lọ́wọ́ o ní orúkọ jésù ní orúkọ jésù ó yá sọ fún ọlọ́run ọlọ́run mi o gbogbo tó ń di mi lọ́wọ́ síbi gíga ayé mi àmàkáyàmà ah, mi kórè mi ṣèkìtì ó yá gbàdúrà sọ fún ọlọ́run gbogbo tó ń di ọ lọ́wọ́ síbi gíga yẹn o mo tó dàbí ìdènà ní orúkọ jésù tó dàbí ìdíwọ́ síbi gíga mi lónìí somebody pray makapate leketo limashika ẹ sọ fún ọlọ́run gbogbo ohun tó ń dí mi lọ́wọ́ síbi gíga mi ó yá ó yá gbàládùá gbogbo ohun tó ń dí mi lọ́wọ́ síbi gíga mi olúwa palẹ̀ rẹ̀ mọ́nú ayé mi lónìí o ẹ sọ fún ọlọ́run gbogbo ohun tó ń dí mi lọ́wọ́ síbi ògo mi ní orúkọ jésù ó yá ó yá ó yá gbọ́ lórúkọ jésù kristi orí mi ń fẹ́ àtúnṣe o ayé mi ń fẹ́ àtúnṣe o ọwọ́ rẹ̀ dà orí mi ń fẹ́ àtúnṣe o orí mi ń fẹ́ àtúnṣe o bàbá ayé mi ń fẹ́ àtúnṣe o tọ́kẹ́ gbàdúrà sọ fún ọlọ́run o kò ṣèyà nínú ayé rẹ ni. Fúnkẹ́ gbàdúrà. orí mi ń bá àdúgbò o ọlọ́run kò ṣe nínú ayé rẹ o lọ́wọ́lọ́wọ́ ni óyáóyá ohun rere kó ṣẹlẹ̀ nínú ayé gbogbo ènìyàn sẹ́ ohun rere kó bẹ̀rẹ̀ nínú ayé rẹ. káyé kó mọ̀ pé mo jọ ọlọ́run olódùmarè ńlá àfẹ́ o. ó bẹ̀rẹ̀ iṣẹ́ agbára nínú ayé wa ní sá orí mi ń fẹ́ àtúnṣe o ayé mi ń fẹ́ àtúnṣe bàbá mi kí ló lọ́nà olúwa ṣe máa ṣe ayé mi ń fẹ́ àtúnṣe ó yá sọ fún jẹ orí mi mú fẹ́ àti ṣe bàbá mi ó dọ́gbọ́n kò nínú ìràpọ̀ yàrá ayé mi mi olúwa ṣàtúnṣe ní ọ̀nà mi o ò gbúdọ̀ gbé lọ báyìí kò tẹ gbúdọ̀ kò tẹ gbúdọ̀ kò tẹ gbúdọ̀ bá ọ jáde ní ọdún yìí o olúwa ṣàtúnṣe jẹ́ gbogbo tó ń jẹ́ bí ìdènà fún ayé mi kó kú olùjọ náà gbogbo alágbára yẹn kó ṣíwọ́ ṣẹ́ o let every power of the strong man be over ẹ sọ fún jésù olúwa ṣàtúnṣe ní ayé mi ẹ porúkọ jésù olúwa ṣàtúnṣe ní ọ̀nà mi olúwa ṣàtúnṣe ní ọ̀dàwọ́lé mi gbogbo àwọn ọlọ́run lánàá ó gbàdúrà sẹ́ ẹ sọ fún jésù olúwa ṣàtúnṣe olúwa ṣàtúnṣe olúwa ṣàtúnṣe olúwa ṣàtúnṣe olúwa ṣàtúnṣe olúwa ṣàtúnṣe olúwa ṣàtúnṣe olúwa ṣàtúnṣe olúwa ṣàtúnṣe olúwa ṣàtúnṣe olúwa ṣàtúnṣe lọ́nà mi ẹ sọ fún jésù àtúnṣe ńlá mo fẹ́ rí o jésù mo fẹ́ rí àtúnṣe ńlá nínú ayé ọmọ mi sẹ́ẹ̀ mo fẹ́ rí àtúnṣe ńlá lórí mi sẹ́ mo fẹ́ rí àtúnṣe ńlá ẹ sọ fún ọlọ́run àmà kò rí àbá lórí èmi ni mi ṣe roboto ni mi sì kì yàrá ẹ pọ orúkọ jésù olúwa ṣàtúnṣe nínú ayé mi lónìí olúwa ṣàtúnṣe nínú ayé ọmọ mi lónìí olúwa ṣàtúnṣe nínú ìdáwọ́lé mi lónìí olúwa ṣàtúnṣe àtúnṣe ńlá nú ayé mi àtúnṣe ńlá nú ọ̀nà mi àtúnṣe ńlá lórí ilé mi àtúnṣe lánà dáwọ́lé mi ẹ pe orúkọ jésù gbogbo èèyàn olúwa ṣàtúnṣe ayé mi ń képe fún ni ayé mi ń fẹ́ ìwà agbára ìdìnnà ìwà agbára ẹ ìwà agbára títí ń dí mi lọ́wọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ pòórà ẹ pòórà ẹ gbogbo tó ń àwọn èèyàn lọ́wọ́ ní orúkọ jésù ẹ yẹ pòórà dàbí ìdíwọ́ àti ìdènà ní orúkọ jésù mo dàbí ní orúkọ jésù gbogbo tó jẹ́ ká wà lójú kan ní orúkọ jésù ẹ gbiná sọnù ẹ gbiná sọnù ẹ gbiná sọnù ẹ gbiná sọnù ẹ gbiná sọnù ní orúkọ jésù ẹ gbiná sọnù ní orúkọ jésù ẹ gbiná sọnù ní orúkọ jésù ẹ gbiná sọnù ní orúkọ jésù ẹ gbiná sọnù ní orúkọ jésù ẹ gbiná sọnù ní orúkọ jésù ohun tó dàbí ìdíwọ́ nínú ayé wa lónìí ohun tó dàbí ìdènà náà náà wa lónìí ní orúkọ jésù gbogbo tó ń fa oore sẹ́yìn ní orúkọ jésù gbogbo tó ń fa iṣẹ́ sẹ́yìn àmàkáìlì ah, màsáìdá ólimikúri mẹsìrìwọ màdúlimikúmbrada lè sọ́ńtò lè mẹsẹ̀ǹtẹ̀ bòkóńdò lè mẹkúnraba ẹ pé orúkọ jésù gbogbo tó ń di ayé mi lọ́wọ́ ní orúkọ jésù

There are many things in our life that you don't want, but you are powerless to it. O lágbára lórí ẹ̀, but you don't want it, but it's there. Ọ̀pọ̀lọpọ̀ mo ní tàbá wò pé àtọ́ ah, bá sọ pé ọ̀pọ̀lọpọ̀ you can you can be in this position wàá jiyàn rẹ̀ gba ah, ó ti àláìláyé ah, tó bá ní pé inú ipò tí màá wà yìí pé inú ipò yìí màá wà wàá jiyàn rẹ̀ o ìwà gèsè nínú náà à èmi jẹ́ pé ọmọ ológo ni mí wọ́n sọ pé ológo ni ọ́ wọ́n ní ọmọ ológo ni wọ́n ní ògo rẹ̀ ń fò ni bẹ́ẹ̀ ni tó bá sọ pé o máa bára ẹ̀ pọ̀ tó wà yìí wà sọ pé ó ti o wà sọ pé ó ti o ẹ pé orúkọ Jésù ó yá mú mi kúrò mẹ́ẹ̀ ní orúkọ Jésù bring me out of this position ẹ pé orúkọ Jésù sẹ́ Olúwa mú mi kúrò mẹ́ẹ̀ Olúwa mú mi kúrò ní ipò tí mo wà yìí ẹ pé orúkọ Jésù ẹ jẹ́ jáde ẹ jẹ́ jáde níbi táyé fi mí sí yìí let me come out of this position ẹ pé orúkọ Jésù ẹ mú mi jáde nínú kò tí mo wà yìí mo fẹ́ bọ́ i want to come out mo fẹ́ jáde ẹ sọ fún ọlọ́run mo fẹ́ bọ́ ní orúkọ jésù gbogbo àjàgà ìdíwọ́ gbogbo àjàgà ìdìnà gbogbo àjàgà ìfàsẹ́yìn gbogbo àjàgà ìtìjú ní orúkọ jésù ní ọ̀nà mi gbogbo ó yá pòórá lónìí mo fẹ́ bọ́ mo fẹ́ jáde ó yẹ sọ́dàdúà orúkọ jésù orúkọ jésù ọba tó pọ̀ ní pàtàgbàrà mo fẹ́ bọ́ mo fẹ́ jáde ẹ̀yẹ gbàdúrà ní orúkọ jésù mo fẹ́ bọ́ mo fẹ́ jáde ní orúkọ jésù sọ fún ọlọ́run ẹnu rẹ ló fi kọ́ o anda yaba kó ṣàtìyà ẹnu rẹ ló fi kọ́ mo mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ nú àjàgà ìtìjú yìí o ìwọ àjàgà gbèsè ní orúkọ jésù ìwọ àjàgà àmúbọ́ nínú ayé mi lónìí ní orúkọ jésù mo fẹ́ bọ́ já àjàgà yìí o ní orúkọ jésù ní orúkọ jésù àà à ń dàyàbà lóko pàrùsàtà gbogbo agbára fanisẹ́yìn àà mo fẹ́ bọ́nú àjàgà yìí i want to come out of this battle ẹ sọ fún ọlọ́run masato no makata lekentole meketelebo ẹ pọ orúkọ jésù mo fẹ́ bọ́ mo fẹ́ jáde ẹ bá gbàdúrà ẹ sọ fún ọlọ́run pé mo fẹ́ bọ́ màsótótó rẹ̀ máa karaba sọ fún ọlọ́run pé o fẹ́ bọ́ ní orúkọ jésù mo fẹ́ bọ́ olúwa mo fẹ́ bọ́ ní orúkọ jésù olúwa mo fẹ́ bọ́ olúwa mo fẹ́ jáde ní orúkọ jésù ẹ sọ fún ọlọ́run bẹ́ẹ̀ pé ẹ fẹ́ bọ́ lọ́wọ́ ogun ìtìjú ẹ fẹ́ bọ́ lọ́wọ́ ogun gbèsè ẹ fẹ́ bọ́ lọ́wọ́ agbárakágbára ní orúkọ jésù lọ́wọ́ ìmọ̀kímọ̀ lọ́wọ́ ète òkùnkùn ní orúkọ jésù lọ́wọ́ iṣẹ́kíṣẹ́ ní orúkọ jésù lọ́wọ́ àránṣẹ́ agbára ńlá òkùnkùn mikaeli amakata lè sọ́ǹtòlè mẹ́sẹ̀ǹtè bòkóní ilé gbogbo ẹ sọ fún ọlọ́run mo fẹ́ bọ́ ní orúkọ jésù mo fẹ́ jáde nínú ìgbèkùn àìní ní orúkọ jésù ní ìgbèkùn àrọ́mọbí ní orúkọ jésù ìgbèkùn afayẹniṣẹ̀sí afẹniṣiṣẹ́ ní orúkọ jésù oyá oyá oyá oyá ajayi ẹni lónìí mo fẹ́ bọ́ somebody pray mo fẹ́ bọ́ o o mo fẹ́ jáde ó yẹ ọmọ ọlọ́run sọ bẹ́ẹ̀ mo fẹ́ bọ̀ olúwa mo fẹ́ bọ̀ o olúwa mo fẹ́ jáde somebody prayed olúwa mo fẹ́ bọ̀ ní orúkọ jésù olúwa mo fẹ́ jáde can you pray that prayer ní orúkọ jábèsì máa bọ̀ jábèsì bọ́ lọ́wọ́ ìgbèkùn ayé ara rẹ o ah ọlọ́run mo bọ̀ o ẹ sọ fún ọlọ́run ọlọ́run mi o mo fẹ́ bọ̀ àní mo fẹ́ jáde ọmọ mi jó bọ̀ lọ́wọ́ ogun àìníyì ọmọ mi jó bọ̀ ní orúkọ jésù àwọn ọmọ mi jó bọ̀ somebody pray israeli bọ́ lọ́wọ́ oko ọwọ́ oko ẹrú egypt wọ́n náà gbàdúrà mo fẹ́ bọ́ lọ́wọ́ oko ẹrú yìí ní orúkọ jésù agbára àjíǹde mú mi bọ́ o agbára àjíǹde fà mí jáde somebody pray agbára àjíǹde mú mi bọ́ lọ́wọ́ ogun tó ń lé mi ká lọ́wọ́ ogun tó ń dènà ayé mi mo fẹ́ bọ́ olódùmarè ah, àǹdàyà elémèṣẹ́ ntẹ̀lẹ́bọ̀ ẹgbàá ládùá bẹ́ẹ̀ fẹ́ bọ́ olúwa mo fẹ́ bọ́ mo fẹ́ jáde mo fẹ́ jáde mo fẹ́ jáde mo fẹ́ jáde mo fẹ́ jáde mo fẹ́ jáde mo fẹ́ jáde mo fẹ́ jáde gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wá sọ fún Ọlọ́run Ọlọ́run àánú ṣàánú fún ayé mi yìí Ọlọ́run àánú ṣàánú fún ilé mi yìí Ọlọ́run ṣàánú Ọlọ́run àánú ṣàánú nínú ilé mi ẹni tó kò sí àwọn tó rí tó lówó yẹn láyé àwọn tó ń tẹ̀síwájú yẹn àánú ni ẹ o ọlọ́run á ṣí wọn lójú ọlọ́run á tún fún wọn lágbára láti ṣe bẹ́ẹ̀ ni ó ní kò sẹ́ni tó gba ohunkóhun láyè bí kò ṣe pé ọlọ́run fi fún un àti ẹni tó gbàgbọ́ àti ẹni tí ó gbàgbọ́ ọlọ́run ni máa ń fèrè fún èèyàn ẹ̀yà pásítọ̀ bò kò gba ọlọ́run gbọ́nà bẹ́ẹ̀ ni ọlọ́run because he's a good God ó máa ń rọ òjò sínú ilé àwọn tó gbàgbọ́ àti ilé àwọn tí ó gbàgbọ́ bí like your heavenly father òun bí ilé ìṣèkápá jẹ́ kó jẹ́ pé àwọn tó sin ọlọ́run nìkan ọlọ́run lè ṣàánú fún ó lè ṣàánú fún ẹni tí ò sin gangan ẹ̀yin pásítọ̀ yẹn what are you talking so kí ló máa jẹ́ èrè tèmi tí mò ń sin àwọn yẹn wọn kàn ní èrè ọ̀run ni there is no there is no place for them in heaven ọ̀pọ̀lọpọ̀ lórí ọlọ́run dá lọ́lá nínú ayé ìlú dá lọ́lá mọ́ ṣùgbọ́n èrè ọ̀run kò ní ẹ̀yin bí ló wá fún pé kí ni kí ló ṣe àǹfààní fún ọmọ ènìyàn èyí tó jèrè ayé yìí tó ní Lamborghini Ferrari Bugatti tó ní gbogbo ẹ̀ tó ní gbogbo mọ́tò yẹn tó kọ́lé mansion tó ní gbogbo ẹ̀ tó ní Rolls Royce tó ní àwọn gbogbo àwọn káà Bentley kó ní gbogbo àwọn gbogbo mọ́tò tó dá yẹn tó ní gbogbo ẹ̀ tó kó gbogbo ẹ̀ jọ tó ní ilé tó ní iṣẹ́ tó ń dọ́là dọ́là tó ń ná gbogbo rẹ̀ lọ pé kí ni wàá jẹ èrè èrè yẹn òfo ni hmm. so ṣùgbọ́n fún onígbàgbọ́ tẹ́ pé èrè ọ̀run wà fún wọn ò tí ò tiẹ̀ ní kankan èrè ọ̀run wà fún is the most paramount thing ohun tó ṣe pàtàkì and that's the important things in our life torí ẹni tó ní bẹ́ẹ̀ tó ní gbogbo ohun tí mo kà á lẹ́yìn owó yẹn kò sílẹ̀ tó máa sin wọn bẹ̀ kàn tẹ̀ pọ́n tiẹ̀ sin wọn kò wọ́n gan òmọ́bi tó ń wọ́gán wà mọ́ pàtí ẹ̀mọ́ bá ti bọ́ lára èèyàn ẹ̀ ń gbogbo ẹ̀ pin dẹ́tẹ̀mí bá ti bọ́ so ayé wa ayé má yà kò sí nǹkan kan kí n mú ní nígbẹ̀fẹ́ kí n mú ní ìrọ̀rùn ni o wàá kókó wàá kókó kò bí tí ó wọlú ẹ̀ dé o hmm. ẹgbẹ́ rẹ̀ ni ẹgbẹ́ àjọsọ wọn mo fẹ́ gbádùn ayé ni mo fẹ́ jọlá ayé yìí by all cost àmọ̀rí ò bá kú kò sí nǹkan tó kàn mí kí n ṣáà gbádùn ni ẹni tó kọ́ ń jọ ẹ pé òun ò kí ẹ o kó n ṣàṣekínni kó n ṣáà ti lówó ni olè ló bọmọ jẹ ẹni tí ń yọ ọ̀fun tí ń yọ ọ̀dọ̀ tí ń jí pátá ń pátá ṣé kò sí gbogbo ẹ̀ náà kọ́ ló bá wù ẹ̀ yẹ ẹ hmm. pọ orúkọ Jésù Olúwa ṣàánú fún mi wá yé mi jóra àánú gbà ojú ògbúrọ̀ tì mí ẹ ṣàánú fún mi kémi náà dìde ẹ ṣàánú fún mi kémi náà jí èèyàn kí n jẹ èèyàn ẹ ṣàánú fún Rúfọ́ọ̀sì Rúfọ́ọ̀sì ẹ ṣàánú fún kó jẹ́ èèyàn ẹ ṣàánú fún ayé mi kémi náà jẹ́ èèyàn ẹ ṣàánú fún kí ìyà kó nu ayé mi ẹ ṣàánú fún kí òṣì kó nu ràn mí ẹ ṣàánú fún mi kí ọwọ́ mi kó tókè ó yẹ sọdàdúrà orúkọ Jésù ó yẹ ó áì ni mi kò rí bísítìrì áì áì ni mi kò bla ẹ ṣàánú fún mi ní orúkọ Jésù kí ayé mi jẹ́ èèyàn ẹ ṣàánú fún mi ẹ sọ fún Ọlọ́run ní orúkọ jésù ní orúkọ jésù ẹ ṣàánú fún mi kébì náà jẹ́ èèyàn ẹ ṣàánú fún mi kébì náà jẹ́ èèyàn ẹ ṣàánú fún mi kébì náà jẹ́ èèyàn kébì náà dìde kí n nà oró fún rere kí n kó òun rà kóró ẹ pe ọlọ́run ṣàánú fún arákùnrin tàti hts ní ìgbà àti àkókò fi gbégúnlẹ̀ ṣùgbọ́n jésù ṣàánú fún ẹ ṣàánú fún kébì náà dìde ní orúkọ jésù ẹ ṣàánú kébì náà rí ìtàn rere paláyé mi o ní orúkọ jésù somebody pray ẹ ṣàánú fún mi kí ìgbẹ̀yìn mi kó dára ní orúkọ jésù kí ọjọ́ alẹ́ mi má korò somebody pray that prayer ẹ ṣàánú fún mi kí èmi náà rọ́wọ́ yọ kí n rí owó ná ní orúkọ jésù kí n jẹ́ afúnni ènìyàn somebody pray that I will be a blessing ní orúkọ jésù ẹ ṣàánú fún mi kí àwọn ọmọ mi ní orúkọ jésù kan pọ̀ sínú rere ní orúkọ kí àkókò rere má ṣe fò wọ́n lù ní orúkọ jésù ò bá sọ fún ọlọ́run ní orúkọ jésù ò bá fọ̀rọ̀ rẹ lọ pé kó ṣàánú fún ọ olódà sínú ayé o ní orúkọ sì dáwọ́ fún ìyà jẹ ní orúkọ jésù ó yẹ sànú fún àyè àwọn èèyàn yìí ní orúkọ jésù ó yẹ ó yẹ ọmọ ọlọ́run lánàá ó gbàdúrà ah, èyí lè mẹkẹtẹ èyí máa lo magaya lè sọ́ńtótótó lẹ́mẹ̀ ló prendo síkẹtẹ lẹ́mọ̀ làpàtó lẹ́mẹkẹtẹ ló poroboto kó porobote bokoto lẹ́mẹkẹtẹ lẹ́mọ̀ màkó pẹ́tíkẹtẹ màtíkẹtẹ lẹ́mọ̀ sọ́tọ̀ yá báyìí dùà orúkọ jésù kristi olúwa wa ṣó máa wò mí níran bí ṣó máa dákẹ́ ní bàbá óyá óyá ṣó máa wò mí níran bí ṣó máa dákẹ́ sọ bẹ́ẹ̀ óyá ẹ̀wí bẹ́ẹ̀ sẹ́ o. ṣó máa wò mí níran bí ṣó máa que no voy a ir, suma.

I'm a fool. your that day i want to come out of this position mi gbọ́dọ̀ ọ̀bẹ ilé ikú o kò da láyé kéèyàn bá yà kú lóòótọ́ ìjọba ọlọ́run dáa ṣùgbọ́n jẹ́ pé ìtàn ìkorolú ẹ pín ló pa kólú ẹ tó lọ́nú ayé yìí kò ń ṣe nǹkan gidi ìlérí ọlọ́run kọ́ fún èèyàn nìyẹn ọlọ́run sọ fáwọn ọmọ ó sọ fáwọn ọmọ èèyàn pé láti inú ayé yìí lọ lẹ́tì ní ayọ̀ you have the taste of heaven pé tí ayé bá dùn mélòó mélòó ọ̀run bó ṣe kó jẹ́ fún nígbàgbọ́ nìyẹn o pípẹ́ àwọn onígbà gbogbo ẹ̀dẹ́ kúrò gbogbo ẹ̀ kò tẹ̀ sí nǹkan kan ní wọ́n tata fọ̀ yanyan kò sí nǹkan kan ó ní láti inú ayé yìí lọ you have the joy of heaven ẹ kú orúkọ ẹ gbẹ́jọ́ mi rò ẹ sọ mi ẹ dá mi láre lónìí lọ́wọ́ agbára tí ń pe ayé mi lẹ́jọ́ lọ́wọ́ agbára fayé tó fẹ́ fayé mi ṣẹ̀sín lọ́wọ́ agbára tí ń dojú tì mí tó lóun ò ní lọ agbára tí ò fẹ́ kí ìgbà rọ̀ lọ́rùn o lọ́wọ́ òṣè tí ò fẹ́ kí ìṣe mi pọ̀ sí fún mi láyé lọ́wọ́ tó fẹ́ kí ìlérí iṣẹ́ ẹ rántí pé ọlọ́run ṣèlérí fún Jósẹ́fù agbára kan sọ pé ó ti o ṣùgbọ́n Jósẹ́fù ó mẹ́ni ọlọ́run jẹ́ ó dó ti ọlọ́run ìlérí ṣẹmọ lára o agbára kan sọ pé ó ti o pé ìlérí ò ní ṣẹmọ lára agbára kan sọ pé kò lọ́bi kankan o ní orúkọ Jésù ìwà agbára yìí nínú ayé mi o ìwà agbára gbẹ̀ndá ní orúkọ Jésù afárí ayé ẹni sẹ́yìn ìwà agbára tí ò fẹ́ yàn dá ògo lé mi lọ́wọ́ ní orúkọ Jésù wọ́n tó fẹ́ kí ìfihàn jáde ẹ sọ fún ọlọ́run lónìí wà gbára ìwájú mi ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ gbọ́ sọnù wà gbá tí ń dènà ògo ní orúkọ jésù wà gbá tí ń ta ayé ẹni lọ́lẹ̀ ní orúkọ jésù gbá tó ẹ gbiná sọnù ẹ gbiná sọnù ẹ gbiná sọnù ẹ gbiná sọnù ẹ gbiná sọnù ní orúkọ jésù ẹ̀yin agbára yìí ẹ̀yin agbára yìí ní orúkọ jésù ìwà gbà tí ń fi ayé ẹni sínú ìgbèkùn tí ń fi iṣẹ́ ẹni sínú ìgbèkùn ìwà gbà yìí ní orúkọ jésù nínú ayé mi lónìí ìwà agbára yìí tó fẹ́ kí ìyanu tí mo retí ṣẹlẹ̀ ní orúkọ jésù ẹ̀yin agbára yìí ẹ gbiná sọnù ẹ gbiná lórúkọ jésù kìsì olúwa wa mo ní ọlọ́run kọ́ ló ń dí lọ́wọ́ àwa ló ń dí lọ́wọ́ kò lè kò sóhun tó lè dí ọlọ́run lọ́wọ́ tó pé ọlọ́run ló ń dí ọlọ́run ni agbára yẹn ń dí lọ́wọ́ nínú ayé wa pé kò ní àlè ké ọlọ́run gbogbo òṣèlú tó yàn képe ṣùgbọ́n kò lè dí ọlọ́run lọ́wọ́ àwa ló máa èèyàn ló máa ń dí lọ́wọ́ agbára yẹn kò lè dí ọlọ́run lọ́wọ́ kò sí nǹkan tó lè dí agbára hmm, kò sí nǹkan tó kò sí agbára náà tó lè dojúkọ agbára ọlọ́run ṣùgbọ́n ó lè dojúkọ àwa ìdáfà wa táwa sátọ̀ ọlọ́run lọ nìyẹn kí ọlọ́run á jẹ́ olùgbèjà fún àwa torí ká sì mọ̀ pé ó máa ń borí ni ẹ orúkọ jésù sẹ́ ẹ̀ gbogbo májẹ̀mú tí ò fẹ́ gbà fún mi kémi náà ṣe rere láyé ọ̀pọ̀lọpọ̀ á ṣe ṣe ṣe ṣe ṣe ṣe à á sì bakú bẹ́ẹ̀ mi gbúdọ̀ bakú bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ìlérí ṣẹ mọ́ mi lára o olúwa mi gbúdọ̀ bakú bẹ́ẹ̀ ẹ mú ìlérí ṣẹ mọ́ mi lára ó mú ṣẹnu ayé Jósẹ́fù ó mú ṣẹnu ayé Dáfídì ó mú ṣẹ ó yá ó yá ó yá ó yá lè kárí mu ó ṣàtà ó mú ìlérí ṣẹ ní orúkọ Jésù nínú ayé Abrahamu Abrahamu lanu gbàdúrà fulfil your promises o God Olúwa mú ìlérí ṣẹ mọ́ mi lára nínú ọdún yìí mú ìlérí rẹ ṣẹ nínú ayé ọmọ mi ní orúkọ Jésù mú ìlérí ṣẹ somebody prayed olúwa mú ìlérí ṣẹ ò bá gbàdúrà ta ló ṣùn fífi all his promises in your life olúwa ọlọ́run alààyè ẹ mú ìlérí ṣẹ nínú ọdún inú ayé mi nínú oṣù inú ayé mi nínú oṣù inú ayé ọmọ mi ò bá ké pe jésù olúwa ọlọ́run alààyè ẹ mú ìlérí ṣẹ ìlérí kò ṣẹ mọ́ mi lára o ìlérí ògo ṣẹ mọ́ mi lára ní orúkọ jésù ìlérí ìbùkún ṣẹ mọ́ mi lára ní orúkọ jésù olúwa mú ìlérí ṣẹ mú ìlérí rẹ ṣẹ mú ìlérí rẹ ṣẹ ní orúkọ jésù mú ìlérí ṣẹ ní ayé àwọn èèyàn ní orúkọ jésù mú ìlérí ọ̀rọ̀ rẹ oruko ní orúkọ jésù mú ìlérí ọ̀rọ̀ rẹ ṣẹ àní gbàdúà olúwa mú ìlérí ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi lónìí ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù olùgbàlà mú ìlérí nínú ayé mi mú ìlérí nínú ayé ọmọ mi mú ìlérí mú ìlérí ṣẹ àní gbàdúrà ni olú ọlọ́run ara yẹ ó dá kí ìlérí ṣẹ mọ́mọ́ra ní orúkọ jésù ó yá ó yá ó yá ó yá làkàlà màkàtà mọ̀ṣọ́ntò lè mi sèǹtẹ́ bòkó lè mi sèǹtà gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa ní nínú ní ibi tá a fi mọ̀ṣíbú bẹ́ẹ̀ sí nílódébà ibi ìgbàgbé ni that word there is a place of forgotten ibi tá a fi sí ibi ìgbàgbé ẹ bòṣebó vétẹ́tì ọ prince ó wà níbi ìgbàgbé ẹnìkan mò ń bẹ́ ẹnìkan wíyọ lọ́wọ́lọ́ báyìí o ẹnìkan mò ń bá wí lọ́wọ́lọ́ báyìí ẹ o ibi tá ti gbàgbé ẹ olúwa ẹ rántí mi lọ́wọ́lọ́wọ́ ṣèbí ọba ọlọ́run Ísírẹ́lì ló ṣí ìwé ìrántí kó Módékáì ká ìṣúre ṣùgbọ́n wọn rántí rẹ̀ mọ́ ṣùgbọ́n ọ̀run rántí ẹ̀ ó sì mú jáde mbẹ̀ mò ń bẹ́ nìkan wí ẹ sọ fún ọlọ́run ibi táyé ti gbàgbé mi wọ́n tó yẹ kán ti gbélé lọ́wọ́ àtijọ́ yìí wọ́n tó yẹ kán ti fún wọ́n tó yẹ kó ti rí gbà wọ́n tó yẹ kán ti pè fún ògo tẹ́ àti ẹ̀rántí ẹ̀ ẹ pe orúkọ jésù olúwa mú mi kó níbi ìgbàgbé ẹ̀yin ọ̀run ẹ rántí mi ẹ rántí mi fún àánú ẹ rántí orí ẹ rántí ayé ọmọ mi fún ohun ògo níbi ìgbà bíbí ìgbàgbé in that place of forgotten ní ní ó dé bá la fi mòṣíbóbétẹ̀ sí ibẹ̀ ní ayé àgbàgbé ayé ẹ̀ sí ibi ìgbàgbé ni o ogun ọ̀run o ẹ mú mi já gbangba ẹ mú mi jáde ní o ẹ tan ìmọ́lẹ̀ sáyé mi ní orúkọ ẹ mú mi jáde ní orúkọ Jésù Emumejade, eta mi jáde ẹ tan ìmọ́lẹ̀ sí ọ̀nà mi ẹ mú mi jáde ní orúkọ Jésù ẹ ah ní orúkọ Jésù shine light upon me ẹ bí orúkọ Jésù emu mú ya jáde eta mú àwọn èèyàn yìí jáde ẹ tan ìmọ́lẹ̀ wa ó lónìí. ìmọ́lẹ̀ ọ̀run tàn lónìí sí ọ̀nà mi gbogbo gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹnìkan gbàdúà ẹnìkan mo rí yín lẹ́ẹ̀kan mo rí bẹ́ẹ̀ ṣe wá sínú láì Adésínà ṣùgbọ́n mo kọ̀ mo rí tẹ tẹ wọlé mo rí tẹ wọlé sínú àdúà mo rí yín but mo kọ́ fẹ́ mójú kò mẹ́ but mo rí pé mo rí bẹ́ẹ̀ ṣe wọlé mo kọ ìmọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ ṣì wà ń bẹ̀ lórúkọ Jésù Olúwa kó dáwọ́ lé ẹni ẹni ẹni kó ní kó ìṣẹ́gun mi ò bẹ́ẹ̀ ni ṣì wà ń bẹ̀ ẹni ṣì wà ń bẹ̀ ṣá kí ẹni kó ìṣẹ́gun tí ayé rẹ̀ ń wá kí Olúwa kó fún ẹni ní ìṣẹ́gun tí ayé rẹ̀ ń béèrè fún ọ̀nà ńlá kó ṣí níwájú ayé ẹni yìí kí ọ̀nà eré má ṣe dí mọ́ mọ́ bẹ́ẹ̀ ni kí ọ̀nà eré kó má ṣe dí mọ́ ayé rẹ mọ́ gbogbo ohun tó dọ̀tí pátá tí ò jẹ́ kí ayé ẹni ní ògo kò parẹ́ nu ayé ẹni yóò kó wọn tún kó bẹ̀rẹ̀ bàbá kó ṣe kí ojú rí o kẹ́ bíbọ́ ìyìn ọlọ́run lógo bẹ́ẹ̀ ni ó rí láì Jésù Kristi olúwa wa ẹ sọ fún ọlọ́run ẹ fi ìgbà ọ̀tun fún mi ẹ rántí mi olúwa fi ìgbà ọ̀tun ẹ mú ìgbà yà a time for season there is a season in life you must enter a season of a rest ó yẹ kí èèyàn ti débi ìsinmi ó yẹ ká ti débi ìsinmi and secondly ẹ má jẹ owó ògbúdọ̀ ẹnìkan náà tún gbàdúrà owó ògbúdọ̀ jẹ́ ń yà má in any currency gbogbo agbára tó sọ pé òní òní ohun ń pè mo ní even though kéèyàn kó wà spiritual jù bẹ́ẹ̀ lọ speaking in tongue yóò ràn o ó lè activate nǹkan o ṣùgbọ́n at the end even though when you speak in tongue it will manifest in dollar pé owó á jáde pàpàtà torí mi rò pé tó tó ṣe tó lọ síbi kan tó tó jẹ pé rapa ṣe kiri bó ṣe àkábà tó bẹ̀ sí sọ yékéyéké tó sọ tó tó lẹ́pẹ́ ah, ẹ bá ń gbé tv yẹn tòun yóò kiri bó ṣe tó lè bẹ̀ ṣe gàba. <laughs> tó ní mọ́tò yẹn ẹ bá ń gbé aya sọ fún pé ìtumọ̀ nǹkan ni o na dinero kudi ní jẹ́bẹ̀ owó gbogbo wọn tó sọ yẹn wọn akọ̀ tẹ̀ wọn rẹ́rìn wọn akọ̀ rẹ́rìn pé ah, ah, ẹ mà tún gbélé débì to <laughs> ah, ìgbà tó fọ̀ tán tó ṣe kọ̀rọ̀ àbáyà ẹ bá náwó sí mọ́tò yẹn gbé fún mi <laughs> tó yẹ bá sọ jù tó yẹ tó bá tẹ tó yẹ fi tó yẹ tó fi tó tẹ mọ́ jù ah, a máa fọ̀ náà a fọ̀ tó yẹ pé ìlú wọn lè wá kàpẹ́ àbóyá nǹkan kan ṣe ni pé ó nídìí ẹ̀pù ẹ̀bọ̀ níbi tá a ti wá ẹni pápá àpá ni kò ń yá wọn ni pàtó bá kọ́ fún ìfọ̀ tí méjì gbogbo ẹ̀ á kù lẹ́nu ẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ni ògo ni mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ ni gbogbo májèmọ́ pé owó jẹ ń yà pé kí owó pọn pé kówó má bọ kówó má bọ ọ̀ṣọ̀rẹ́ mò ń sọ̀rọ̀ sẹ́nìkan ni ó pé kówó owó gbogbo agbára tó ní kí owó má bọ ọ̀ṣọ̀rẹ́ pé kí owó má bọ gbé gbogbo májẹ̀mú yẹn lórúkọ Jésù ó di asán lónìí àmín ṣàmì rárá gbogbo májẹ̀mú tó ní pé kó owó má bọ ọ̀ṣọ̀rẹ́ kí owó má bọ gbé pé kò ní ìpọ́njú owó látòní lórúkọ jésù nazati ó dópin lónìí ò ní jìyà ó ní i am the lord that it power to half wealth ó ní òun ní ọlọ́run ètò máa ń fún yàn ní ọrọ̀ àìlì mẹ́sàáìdà lórúkọ jésù agbára yẹn lórúkọ jésù kó bàlẹ́ ayé rẹ ó yà gba ọ̀rọ̀ rẹ lónìí andoni mẹ́kọ́ọ́lì mẹ́sàáìdà wẹ̀yìn ní mẹ́kọ́ńdàlábà ọlọ́run ni máa ń bí orí àti òṣùwọ̀n tó máa ń túṣe agbára láti lówó ní orúkọ jésù ìmọ̀ láti ní owó ní orúkọ jésù ìdáwọ́lé èyí tí ó mú owó jáde ní orí àná iṣẹ́ èyí tí ó mú owó jáde tó fi kó ní ipò àìní ní orúkọ jésù agbára jíǹde kó gbélé ọlọ́wà ẹni tó pàdé láyé èyí ó jẹ ní ìbùkún fún ọ èyí ó mú ìyà àti òṣì kúrò nínú ayé ẹ kó parẹ́ lónìí ó yá kó tọ̀ wá kó tọ̀ wá kó tọ̀ wá kó tọ̀ wá kó tọ̀ wá àníjìyà owó mọ́ ní orúkọ jésù owó kó bọ́ gbé o owó kó bọ́ ṣọ̀rẹ́ sàmì dáadáa ní orúkọ jésù mo ní owó kó bọ́ gbé mo ní owó kó bọ́ ní orúkọ jésù o rówó lórúkọ jésù kó o rówó lò ní orúkọ jésù o rówó owó ò ní pọ́ ọ lójú owó ò ní pọ́ ọ lójú owó ò ní pọ́ ọ lójú owó ò ní pọ́ wa lójú owó ò ní pọ́ lójú ní orúkọ jésù gbogbo ẹni tá a fi okùn sí lọ́rùn olúwa jà olúwa jà olúwa jà gbogbo ẹni tá a yẹ fi okùn sí lọ́rùn olúwa jà ní orúkọ jésù já okùn àṣetì já okùn àmúbọ̀ ní orúkọ jésù já okùn àgbèkàn ní orúkọ jésù já okùn ìgbèkàn ọwọ́ olúwa kó kàn wá ọwọ́ olúwa kó ṣàánú fún wa ọwọ́ olúwa kó wọ́ orí ẹ̀ kó gbórí yìí sókè gbogbo èèyàn yìí ẹ lọ ṣe rere àṣẹ olúwa ni gbogbo èèyàn yìí ẹ lọ síbi ire ní orúkọ jésù gbogbo èèyàn yìí ire kó dé bá ire kó wọlé tọ̀ yín wá kẹrin kóre kí kó pàdé yín kẹ ẹ ṣe rere ìlérí ọlọ́run kó ṣẹ mọ́ lára ní orúkọ jésù ìlérí ọlọ́run kó ṣẹ mọ́ lára ìlera ọkọ ṣẹmọ ọ̀nà rẹ la ayéli ma sáyidà wọ́ọ̀lì ma kú ni bẹ bẹ ṣẹ́ni ni bẹ kẹtẹ vezin doli mi sèndẹ wàyẹlẹ mi kún dalẹ wa rapan doli mi kẹtẹ dùwà dùwà lórúkọ Jésù Kristi olúwa mi kò ń ṣe Vicky Vincent kò ń ṣe Vicky mo ṣàpè sẹ́ǹtì kan wà ń bẹ̀ sẹ́ǹtì kan wà lókínì lórúkọ Jésù ilẹ̀kùn àánú ṣì ọwọ́ ògo bọ̀ great things begin. Great things begin your life. Great things begin your life. Ẹ ní kò sáàyà kò dàbánú rẹ̀ kò dàbánú ọgbọ́n ọlọ́run lórúkọ Jésù gbogbo èèyàn yìí ẹ lọ rí Olódùmarè ọlọ́run tẹ képe lónìí kó dá yín lóhùn kó ṣàṣepé orénú ayé yín o bẹ́ẹ̀ ni ó sì rí in Jesus name our Lord we pray amen amen ẹ bèrè oúnjẹ fẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ bèrè oúnjẹ fẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ bèrè ohun tẹ́ ẹ fẹ́ lọ́wọ́ Jésù ẹ bèrè ohun tẹ́ ẹ fẹ́ lọ́wọ́ Olódùmarè ẹ bèrè ohun tẹ́ ẹ fẹ́ lọ́wọ́ Ọlọ́run kólúwa kó ṣe ńlá in Jesus name our Lord we pray amen amen amen kórí bẹ́ẹ̀ o ojúmọ́ rí mọ́ bá o ayé ń kù ní òkùnkùn ojúmọ́ rí o ayé ń kù ní ìdíwọ́ Jésù wa. Amen. Amen. Lórúkọ Jésù. Just put in mind that the prayer continue in the morning by God's grace. And also, I just, I just want, I will say it in the morning again. And I just want to thank everyone for the that God has used for the Houston program. I want to say, by God's grace, I appreciate you. I celebrate you. And I pray the Lord Jehovah God will do great things for you. Uh, Houston program to parí by this no the next one uh, so and I told us we are the door we are open um, because we are just so the next one is open. I told you any place, even to your village, to the village itself, it's okay. People have ah, to ah, it's okay. So far to So the next state or the next country, let us work on that. There's other things we do for ourselves and we leave the rest for God to take care of it. So the next place, even though um, somebody has mentioned whether New York and we are still working on Chicago and Chicago uh, ọlọ́run ràn wá lọ́wọ́ ń bẹ̀ and what else again níbo ń bẹ̀ hallelujah <laughs> let's leave the rest for God and see so and I told us what's the, what's the what's going to be the criteria for it or what's going to be the yardstick for it at least two people èèyàn méjì it's okay let's start with you you see Jésù wa pé tí èèyàn méjì bá ti gádà kọjá èèyàn méjì ni I don't mind ṣe bá a kó máa wá it's okay n kékeré you start just ìgbọ́nà lọ́rùn fẹ́ lápapọ̀ àwọn àdúgbò àti ah, ẹ̀bà ti tó báyìí mi lè wá no no no no i'm not gonna do that let's start small small and leave ká filẹ̀ fọlọ́run káwọn tó máa ṣe so so that's what it is that's it eh, two one person no i will not two if it can be two. Mm. So we put time on it The Lord Jehovah God will do great things in our life. In Jesus' name. Orí ọ̀fẹ́ Jésù lọ́wà, ìfẹ́ mọ́tí ọlọ́run. Agbára àjíǹde kó wọnú mi lọ. ọ̀fẹ́ lákó bàlẹ́ ayé kẹrin náà kórè o. Ojú àdúrà mi tì Igbe ayọ̀ ilé rẹ o. Igbe ní ọ̀nà ibi jálù ojú òsì ní tiwa àní sóhunkóhun nù àní sọ̀rẹ́ nù bẹ́ẹ̀ ni ó rí o láì lórúkọ Jésù Kristi Olúwa tágbára wa àmín àmín lórúkọ Jésù thank you for being here God bless you see you in the morning and by God's grace um, I, maybe fasting my God so I will just get ready so I will announce God bless you bye bye see you in the morning bye bye.